وخير السؤال وخير الزكاة وخير العمل وخير النوال وخير الحياة وخير الممات وتأكيدنا وتأكيد موازيننا وأكيدنا لنا وارفع درجاتنا وتقبل صلاتنا وبمرضيتنا ونجعلك كالكافر منافقا لجهنم اللهم إنا نسألك فواتح الخير وخواتمه ودوامعه وأوله وآخره وظاهره وباطنه ودرجات العلماء لجنة اللهم إنا نسألك أن تعبادك لنا وتطلع رشدنا وتسلى أمورنا وتطهر قلوبنا وتحسن قلوبنا وتنوير قلوبنا وتكبر لنا قلوبنا ونسألك الدرجات الأولى بالجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي قلبنا وفي قلوبنا وفي أهلنا وفي أحيانا وفي مماتنا وفي أعمالنا وفي أحداثنا ونسألك درجات أولئك لجهنم اللهم جنبنا منكرات الأخلاق والآواء والأعمال والأهواء اللهم صلينا بما رزقتنا وبارك لنا فيه علينا كل طائبة لنا

ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أشرح الحاكمين قل من ينجيكم من ذنوب البر والبحر تدعونه تضرعا وخفيا سيرجعنا بيده لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل خير ثم انتم تشركون

وكذب به فوقه هو الحق وإذا رأيت الذين يخرجون في آياتنا فأعرض عنهم حتى يخرجوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين القديم من الشيطان الرجيم قتل ما وهي إليك من الكتاب تقربني إلى الله تعالى بتلاوته وتكسبني لباسه وتعطشا لمعانيه فإنه من أفضل الأعمال أتبع وصفة وستون عن فيها أمر وعن فيها ha a anyị bụ osisi ha nwado anyị bụ osisi ha wayo anyị bụ osisi ha kọsaazụ warima bụ anyị bụ osisi ha ịbara ụwa mụsanụ wà á mùsùlùmí àti ní àdáyọ̀ wà á wà ní

wà ní àpò ó ní lásù àlékún níwà fi lérú èkúnlé nọ́bà ẹnu lákọ̀ọ́ wọ́n sọ bá tá a nà mú Omi táwà sáyídé ìlà tó lè máa yà ní àwọn àbí ní ọ̀rọ̀ ọ̀rọ̀. سبحانه من ذاته وصفاته ويجزي في الشيء من كل والله ما شاء الله ما شاء الله لا قوة لا قوة إلا بالله Ibi tó bá ní bá ọmọ dáadọ̀ ní báyìí orí adé sọmọ ọdún ẹnu bí ọdún tuntun rẹ̀ náà ọlọ́run ó yẹ ọṣẹ yìí wá inú ń lọ ara yá ìyọ̀yá ìsọdún ọ̀hún ìyá sí rọ́bà ní ọ̀hún lẹ́yìn náà a tún sọ̀rọ̀ àlékò gáàsì yẹ̀ fún anábìwà Muhammad sí ẹni tó sọ pé ọ̀nà àbúrò ya ọ̀rọ̀ ní ìfọ́lẹ̀ aláwọ̀ àrùn àbí pátá yóò sára Ọba ni dárí jẹ̀ wọ́n. Àmì. Ọba ni ṣe wọ́n jẹ́ ìgbẹ́

torí ẹ̀ lọ sí ilẹ̀ mímá sí kàábà ọ̀pọ̀lọpọ̀ náà ti wà ní itikaf náà láwọn tẹ́wọ́sọ fún àṣírí ìṣàdúrà Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Allahumma, Allahumma, ìjẹta àkúwò, ìjẹta àkúwò, العفو ارزق العفو فاعف عني فاعف عني اللهم اللهم انك عفو نعم أم محمد بن كعب رضي الله عنه قال فإذا واتني ọ̀rọ̀ nípa alé lásìkò ọdún gẹ́gẹ́ wá sí màpọ̀ náà ti pamọ́ nínú ìpọ́ náà. Àwọn àjọ̀gbìnrin tó fi dábárí ní àbẹ̀hábẹ̀ ọ̀ṣọ́ ilẹ̀ ìṣọ́gbọ̀gbọ̀ àlẹ́yìn wàsálàmà nílẹ̀ mọ̀hájìrí. Láàrin ìgbà tí Kúmọ̀ ti fẹ́ àrùn lẹ́kẹ̀ẹ́jì lẹ́yìn òjíṣẹ́ ńlá Mọ̀hámù. Ó jókòó pẹ̀lú àwọn ìjọ kan nínú àwọn ṣàlẹ́

tí ẹ̀wọ́ mọ́ jẹ́ lọ jẹ́ ní ọ̀rọ̀ ọkọ̀ dínà kan láti má sọ̀rọ̀. Bàbá ọ̀yà. Sáà pé àbílọ̀ bàbá sì, ohun tó lọ ń ṣe ni pé Ọlọ́run gbàgbé àlájì lé lórí. Àgbà àlájì gbàgbé lórí àgbà àbùkù pé kí ìfọ́kù rẹ̀ wọ́n máa jẹ́ ìlọ́po ìlọ́po. òǹgẹ́rẹ tí a sì náà máa bá ìṣe ni pé àlékún mímọ̀ náà ni àdábì ìgbẹ́lọ̀ fún. Onáà ni ìwọ́n ìwádá, wọ́n jẹ́ wọ́n dé lọ jẹ́ ọkọ̀ jìnà pọ̀ ìlú dọ́lọ́gbẹ̀ ìwọ́ náà sọ́ńtọ́ ọlọ́ sọ́ńtọ́ وخلق أرزاقنا tó dá sí kí ìyẹ̀ ìwọ wa ọlọ́run tó dá láti inú tó ṣe tó ká òkè sọ́nà ó ṣe ní ọlọ́lọ́ ti ṣe ilẹ̀ náà ṣe ní méje. wọ́n Àwọn oríkàrà tá a gbà tá ń ká fi ó ní àwọn tọ́nà ń ṣe léèwọ̀n pé a gbọ́dọ̀ fẹ́ nínú àwọn ìyàwó láwọn ìran méje. Wọ̀kan sára nínú wa rí abẹ́ ìyáhùn àárá sọ́mọ̀ẹ̀. Ó ní ogún tí a máa pé láàrin ara wa. Àwọn tọ́nà náà lọ́lọ́ ó ní ìgbà nínú ogún ẹgbẹ́ ààtì sọ́dọ̀ méjì wàtàláàtà ó ń bẹ nínú ogún tí a kì sí ọ̀nà mẹ́ta wọ̀lẹ̀ ọ̀nbà ó ń bẹ nínú ogún ìta kì sí ọ̀nà mẹ́rin wàtàláàrìà ó ń bẹ nínú ìta kì sí ọ̀nà mẹ́jọ wọ̀lẹ̀ ìta kì méjìlá

ááyà méje tó dé nígbà méjì náà pé nígbà tí à. Wàá mú yóò lè ṣe bá rí sáwọn rẹ̀. Nígbà wá tó kèèṣe, bàbá jẹ́ mọ́tàkà fẹ́ sọ òkú. Òkú kìíní náà ìtọ́ jẹ́ àkọ́kọ́, méje méje lásán. والله عالم في ليلة السابع والعشرين من رمضان nígbà tí wá rí báyìí àwọn àgbà ní pé ìgbà tí ilẹ̀ láti nìkan nílé tí ó jẹ́ tí ó panupọ̀ pé jẹ́ òun náà ní òun mẹ́tàdínlọ́gbọ̀n قد عجب عمر رضي الله عنه منه من السنة nípa bọ́lá ń ṣe fún abdulmẹ́ọ̀mù abbas ń ṣe fún ní àgbọ́yé ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́ wọ́n fún ọmọdé wọn kò ní máa fi ìrìn lọ. àwa náà tẹ́lọ́ lọ́run tó fi Kásá gbogbo òru kásá gbìyànjú kásá jí. Àìsí mẹ́rin bá mọ aláàrin pé àwọn tí ó jẹ́ pé ààyè agbára wọn tó kí á parí nílé Koran. A mẹ́rin bá fún aláàrin àwọn ááyà tó yẹ pé ó ní láádáa. A mẹ́rin bá díẹ̀ díẹ̀ díẹ̀. Ní ìta mẹ́rin bá ti pé ní ìsáájú lóṣè láti yàrí ìlú bó ṣe ní tí ẹ̀ bá lè ka méjì rẹ̀ ó ṣe déédé odidi àtúrà torí làjì ìlàjì ní a pé tí ẹ̀ bá ka ìsáájú lóṣè láti yàrí ìlú ìsáájú tó bá kà sílẹ̀ ó gbà kan ka ìlàjì àtúrà. Ìgbà mọ̀ ní tọ́wọ́ wá kà ń láwèé yìí wọ́n náà ti ọba àwọn tí wọ́n parí àkùrá náà ọba àwọn náà ọba àwọn tó sáfú gbogbo àwọn nǹkan tá à ń kó wa yìí kí a máa kíyèsí ìmọ̀ ibi téèyàn bá ti rí ní etí mu ẹnu àwọn èèyàn láti mú ìmọ̀ ọ̀jọ̀ oúnjẹ tá à wa gbé wá gba àgbàyẹ ìṣọ́ lẹ́nu. àníyàn máa yóò áṣù ní àpòwá ìjà gbà máa ń yú báyìí sábà ń Ọ àbọ̀ lórí náà gbogbo àwọn fàwárí àtọ̀jú rẹ̀ ọlọ́run jẹ́ kí á tún rere pẹ̀lú ẹ̀rọ àwọn àbọ́sínú àkùránù أعوذ بالله من الشيطان الرجيم ثم يقولوا إلى الله مولاه الحق ألا نبلوكم وهو أسرع الحمدين الله أكبر lórí bí a ń ṣe padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá wa sọ̀rọ̀ ìlú tàbá wọ àyà tí

حتى إذا جاء أحدكم الموت Ọlọ́run títí ìpọ́ọ̀tù lé wá bọ̀ ọ̀kan nínú Àwọn apájú òṣòlò náà wọ́n yìí sí ìṣàtẹ́jì. Iṣẹ́ dáa ni wọ́n máa ثم ردوا إلى الله مولاهم الحق Àgbàrí àwọn èèyàn lọ sí ọ̀dọ̀ ọlọ́run ìgbòjúlé wọn tòótọ́. Àláàlá orí hùkùnmù wà wúwà sí ọ̀rọ̀ ilé ààfìrí. Ọlọ́run ẹjọ́ ti yíò àti ti ìsìnà. Gbogbo ohun tí ń ṣèdájọ́ ìròyìn ó ń lò ó sì yára ju gbogbo nǹkan tó yára lọ. Olé máa ń yóò dà sí wọn ní ìgbèrò máa bèèrè láàrin ìwádìí pé nínú àwọn òkun orí ilẹ̀ Fàdìrúnà òòrùn àwọn pé ẹ̀ ń lẹ́yìn tí ti ń yíra fún ń ṣàlọ́ fún. Nàílẹ̀ ara ń dá ahụ mílẹ̀ àmì Ìgbà tí ìfìyà bá dé, bá dé, ẹ mọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yàtọ̀ máa ẹnu ẹbí rẹ̀ bẹ̀ ọlọ́run tó bá fi là wá nínú tó délẹ̀ lánàbúrò lẹ́nà nílá ṣáàkiri Olè rọ́rùn ún láti mú nílé àwọn akẹ́kọ̀ọ́ lè gáàrù. Ọlọ́run sọ fún pé ẹni tó lè gbà yí náà nínú ìṣòro tó tọ́gbà yí onye náà lọ́lọ́run gbogbo ìbànújẹ́ náà ló lè gbà ní láàbẹ̀. fún àwọn ti pẹ́ aláìmọ́rí ààbùdúpẹ́ orí bàbá àwọn òṣù lọ́rùn ó bá yá wọ́n tún lọ fi sàárè wọ́n pẹran fún bàbá wọ́n pẹran fún ìyá àwọn ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ wọn ni ọ̀jẹ́ pé ọkọ̀ ọjọ́ mi lónìí ìgbà tọ́kọ̀ sí ilé wọ́n gbàgbé ìyá àti bàbá wọn. láyọ̀. Ọlọ́run ní ń wà àtúnbẹ́ mọ́lọ́wọ́ kẹta wá ya ìṣòro rẹ̀ ọlọ́wọ́ ní ìfẹ̀sẹ̀ ní tó ń fi ọpẹ́ fún nǹkan mẹ́ẹ̀ lẹ́yìn ọ̀dọ́ lórí náà ìwà àtúnbí náà bá a bá ti fi ọlọ́run kan dáhùn òní ẹ̀jẹ̀ akọ̀fẹ́ fún ọ. قل هو القادر على أن يبعث عليكم bá ìdè lórí ọlọ́run sọ fún ẹ pé òun ni alágbára òun lè rẹ ìyà sí ìyà tí ó tó kù wá. Àwọn obìnrin bá ti àlò Tàbí kọ́ ọ̀rọ̀ ìyà sí lábẹ́ ẹsẹ̀ yìí náà kíyà rẹ̀ tàbí ọlọ́run pọ́wọ́ da ìyà náà ọ̀dàbò yìí níjọ níjọ níjọ. wọ́n yóò ní ọba àlọ́kùn bàbá ìyàwó láti ara apá kan. Oúnjẹ ẹ̀yọ́ lórí kò ní ààyà. máa fi ń ṣe àlàyé àwọn àyà wá fún wa. Kí ní àwọn èèyàn rẹ̀, àwọn ní àdúgbì. wọ́n Bẹ́ẹ̀ ni gbogbo Olùlànà àẹ́kùn ìgbèwà kìí. Aláàrẹ ànẹ́bì sọ máa pé èmi ìṣẹ́ ni kí ọ máa sọ ìkiri o. Lèkó yìí rẹ̀ bà ní ọ̀sàmọ́rùn. Ọlọ́run gbogbo ìròyìn kọ̀ọ̀kan, ìrò kọ̀ọ̀kan, ó náà ló fìdí múlẹ̀. وإذا رأيت الذين يقولون في آياتنا Aláàrẹ̀ àjẹ́bí Mọ̀hánà, tó bá rí àwọn tó ní pé wọ́n ń fi àwọn àṣà bí wa, ó fẹ́ máa fi ṣe awẹ́wà. Àárín ayé wú. Yàgbó títí tí wọ́n fi wá ọ̀rọ̀ ní ìsọ yàtọ̀ sí tí wọ́n máa fi owó àríṣà ní wá sí ẹ̀yẹ́. Wọ́n ní mẹ́rin ti yà ní àṣà ìpọ́n. Ọlọ́run ní àìmọ̀. Bó wá orí bá dàbí ìrọ̀ orí ìmọ̀

Ẹmọ gbọ̀wọ́ ìrìnàmọ́ dáadàmọ́ náà bàí ìtẹ̀mí, ó rẹ̀ bá ní àìkùránì yìí, ẹ̀yìn àpá ilẹ̀ wà kàlẹ̀ yìí. Àwọn ọmọ ọ̀rìnà ìrìnàmọ́ ìrìnàmọ́ ìrìnàmọ́ ẹnìkan ò lè bọ́ lọ́wọ́ kú tí wọ́n bá ní kí ni òdodo kan tí gbogbo ẹni tí járọ́ tó òun já ikú ni o àwọn èèyàn dágbára ẹ̀ ọmọ wàyí ọ̀rọ̀ mẹ́ta nígbà tí a mọ̀ pé òdodo kan tí gbogbo ẹni tí járọ́ òun já ikú ìbá wà ṣe táàfin bá àánú pàdé lẹ́yìn ikú ọlọ́run ti àwọn òṣìṣẹ́ sí wa òun la sì ń gbọ́ ìyẹn àwọn òfin ọlọ́run níkọ̀ọ̀kan ní gbangba apáyọ̀ ọlọ́run a ṣe àmúṣẹ rẹ̀ wọ́n rántí pé ọ̀dọ̀ náà ni a padà sí òun. Ayà náà wọ́n sọ máa pé ọjọ́ adúsùnà ìlú ìlànà ìlà aṣẹ́lú látọ̀dọ̀ ọ̀nà. Ẹgbẹ́ gbogbo àwọn ẹ̀dá ẹṣẹ́ rí wọ́n lọ́sọ̀dọ̀ ọlọ́run ìlú wọn. Máa ní kò fún ẹni tó ní wọ́n. ọba tó fìdí nílẹ̀ ọ̀bọ̀ ń déédéé tí wọ́n darí wa tí wọ́n torí ẹ̀ darí wa sọ́dọ̀ náà ni pé nínú ìyá sí dúró láti san lẹ́sùn. ní àìkọ̀dáàmù lẹ́ẹ̀kìsù yìí ẹni tí ó dájọ́ ṣe ẹjọ́ náà tó jẹ́ èyí tí ó ṣe déédéé láàrin àwọn ẹ̀dá olùrànlọ́wọ́ ọlọ́run ó ṣèdájọ́ ọlọ́run ó ṣèdájọ́ láàrin àwọn ẹranko. Torí tí àwọn ẹranko náà fi dìde, ilé gbọ́dọ̀ ní pé wọ́n wà jẹ́ náà, ilé gbọ́dọ̀ ní pé wọ́n wọ̀ Ṣùgbọ́n láti dájọ́ láàrin wọn ni ẹranko tó ka ọ̀ka tó wọ ẹ̀fẹ́, tó èkejì ọ̀dágbára àti láti ẹ̀ mọ́. Adìẹ tó ṣàkà tó sá lọ, rani lóògbé. Não vai poxa, mano. Eu criança de dentro. Aí vem no tubarão, vai para o chato, mano. Ọlọ́run iná àṣàrí náà kún mú. Ọlọ́run kò lè máa yàwó ẹ̀yàwó olówó ìfàkùnkùn máa ń pàṣẹ lórí ìgbà. Ọyàwó olórí láàrù láàrín ìgbà. Orúkú ló jẹ́ ọlá. Ọlọ́run ìjọ náà ọmọ èèyàn lọ́jọ́ kẹ̀kẹ́ ní ọ̀kà wọlé pé ah, ẹgbẹ́ ìwọ̀n kóòwò dé pẹ̀lú nígbà bára àwọn ẹranko tí a dé pẹ̀lú bára àwọn ẹranko àfọyíwáàsì ó ní àníyá ọmọ ìyá mọ̀rọ̀ ra oúnjẹ lè mọ̀ ìwà ìrìnlẹ̀ Àwọn ẹranko náà jíde gbá ìgbà alágbára lẹ́fọ́lọ́wọ́. Wọ́n máa jà lọ, wọ́n máa jà bọ̀. Bàbá yà lọ́rọ̀ kò fúnnú kúnnú máa bà ẹni náà sọ ọjọ́ ewúrẹ́ àgùntàn màálùú ràkúnmí ní ẹlọ́rọ̀ fẹ́ jẹun àwọn ọ̀mọ̀mọ́ oúnjẹ tó gbóná oúnjẹ tó jẹ náà ẹnu náà wọ́n máa fi jẹ ẹni náà wọ́n máa fi yẹn jẹ nígbà tí wọ́n jẹ láyé ṣẹ́gun ló fi yẹn jẹ àbọ̀wọ́ ọmọ yẹ aṣọ tó lò fún ọwà ní yíya yìí aṣọ mélòó ni ewúrẹ́ ní ọlọ́pàá rẹ̀ nípa báyìí ọmọ èèyàn ọbẹ̀ dé pẹ̀lú àìkè àmà máa ń òbí dé ìpẹ́ àwọn ẹranko ní ó dé pọ̀ ni wọ́n ó dé pẹ̀lú láwọn làbá wọn ṣàdéhùn tó jẹ́ bá ṣe lọ́hùn wọ́n wà jẹ́ náà jẹ́ bá ṣe wọ́n náà àgbẹ̀rẹ̀ kò ṣàdéhùn ọlọ́run wá ń ṣàwíjúwe pé wàá wà áṣẹ́láàrẹ̀ àṣìbínà ọlọ́run lọ yára tápó láti ṣe òfẹ́ wàá sígbè ayíkàkúlù ṣé kọ́bílì na sígbè ní àyà nìyà ọlọ́run pa gbogbo àwọn ẹ̀dá wa sí kòtò gbogbo wa pátá náà parí ìfirúṣẹ́ wa ní òdí wa ìlàjì ọjọ́ ọjọ́ ọ̀tayé eré bọ́yá àjìdé nílé àtúgbà a sì gbàwó iṣẹ́ wa wọ́n bá parí iṣẹ́ tẹ́sírò tán gbogbo ẹ̀ rábàárà aago méjìlá kò sí eh, aago méjìlá àtàyé àtàkùn jẹ́ ní o kò sí èyí ọ̀mà láti àmọ́ ọlọ́run parí gbogbo ẹ̀ pátá wọ́n kálukú ọmọ sáà ayé ẹ̀ ọlọ́run á ní kú ní yá Muhammadu ìyá àmọ́dé tó sọ fún à yẹ́ á lè màkátà sọ fún ara mọ́kàtà. wípé máa rìnà jí kó ta lẹni tí ń gbà yìí lẹ̀ yìí tí sùnù máa tèlè bá rí wà báàlì ìgbà bá bọ́ lórí ilẹ̀ tàbí bọ́ sínú nínú ogún odò máa wá tí ọkọ̀ tàbí atẹ́gùn tó dìde lọ́sùn lóṣù tí ìrìnàdájú náà ó bẹ̀rẹ̀ ọlọ́wọ̀ ọlọ́wọ̀ ọlọ́wọ̀ tàlẹ́rù ha tẹ́mọ̀ jílẹ̀bẹ̀ ní gbangba ní kọ̀kọ̀. ọlọ́run náwà náwà náwà ṣìrán tàbí lóòrè fẹ́mọ̀ ti jù bẹ́ẹ̀ nígbà ìsọ̀ǹgbà náà ti pé láàrin àrùnjà láàrin àrùnjẹ́ tàná wọ́n bu apọ́nà wò wọ́n ní láàmù yẹn láàmù kásámí láàmù búra yìí. sí pé ìyàn náà láàrin náà jẹ́ ìtànà bá gbà wà náà tá gúnlẹ̀ láyọ̀ ọkọ̀ tí ń rìn sọ́tù tí ń rìn sùtì tó ìlú ṣubú ọkọ̀ ojú omi tí ìgbìndà láàrin ọba nínú tó wá gbà náà ń náà nínú àwọn òkú yìí lórí máa ń tìwásà dááyé àwọn òkú àti ilé kókó agbáyò tó dìde lọ́tún tó dìde lọ́sìn tó o bá fi gbà wá lọ àmì àwọn tó gbàgbọ́ máa kó lé láhùn.

ọlọ́run lọ́wọ́ tí ń là nínú àwọn àwárí yìí àmì kúlù kárí lé rán àti pọ́ọ̀lù nínú gbogbo ìbànújẹ́ gàmírù sì wá há ní àwọn ìbànújẹ́ mìíràn ìrètí tó yàtọ̀ sí èyí tí atẹ́gùn tó dìde lójú omi ń wà ń bẹ̀ àbẹ́rẹ́ tí da ọkọ̀ lójú ọ̀nà. ọlọ́run ní ìlàyìn àtàwọn ìbànújẹ́ bí náà ọlọ́run ní láyìn ní gbogbo ẹ̀ ń ọ̀tún sí ṣùgbọ́n bá ọlọ́run o ara tó gbàgbé tán tó ń mẹ́nu ọkọ̀ fẹ́ dànù. Olúwa ní pínlẹ̀ wà nìkọ́ dìrù. Sọ ìjọ ọlọ́run náà ni a lè ṣe. Àlá ayẹ́pọ̀ àṣà ní òru àṣà bá láti gbé láti rán ìyà sí. Lọ, mọ̀rọ̀ ìyà sí àpò fẹ́ rẹ̀ làwà ń fẹ́ ọlọ́run àṣúgbẹ́ o àwọn òfẹ́yà o ọlọ́run gbẹ pé òun ni kọ́ dírù a lè ṣe aláyẹ́gbọ́ sàlẹ̀ fún àṣà bá láti rán ìyàṣí tí ń bọ́ òkùnkùn sí àná òtókè wá

àwọn ìjọba wọ́n gba ìwé ìrìnà rẹ̀ wọ́n àbá lọ. wọ́n sá lọ. ìyá ń bẹ̀rù ọlọ́wọ́ o ìyá ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ o lọ́run máa ń ràn sẹ́yà sí wa o. wọ́n lọ́run sọ yìí ọlọ́run ní kọ́ dírù a lè ṣe lòun aláàáyábọ̀ àṣà lẹ́kún àṣà bá mi ọ̀rọ̀ ọ̀rọ̀yà ní òjò òkúta àbí bóòsù ní páyà àwọn mí ti lè tàbí kíyà náà sì gba abẹ́ ẹsẹ̀ yíwá òkèlè ẹ̀rùn ọmọkà sí ọlọ́dún onídẹ̀kọ́ ọ̀sẹ́lẹ̀ kàásìkì ẹni kíyà ògùn ilé ìwé ètò ṣe fún kárínà kárínà ó rí ọlọ́run ó níyà ó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe náà ni. ààrẹ pé ní musa náà ọbẹ̀ lọ́wọ́ musa òun yọ̀ǹda nítorí ọba kákìlì oṣù fún òun Musa dúró lókè báyìí. Ọlọ́run bá ń bẹ pẹ̀lú Kárínà, ó dúró pẹ̀lú ẹ̀. ẹni tó wáyé pé kò ìsàrẹ̀ kókò bẹ́ẹ̀ ẹ̀mí làwọn èèyàn wọ́n rán jìlàjìlàjìlà kù àwọn onítàn wọn lọ́wọ́ á pé èèyàn méjì ọlọ́run ní wọn musa tó o bá fẹ́ òun ni musa ní òun sí èyí wọ́n Arúnà ó ṣe ní nǹkan kékeré jù, ọgbẹ́ ẹsẹ̀ ẹ̀dùn nígbà. Gbàdá ni wọ́n ń lọ ní nǹkan, wọ́n ń bẹ Músá. Kódà àwọn onítàn wọ́n ló sì bẹ Músá, òǹkà òǹkà rẹ̀ sì jẹ́ àádọ́rin ìgbà. Lágbé Amúsá Músá ní mọ̀lẹ́bí kan náà làwọn. Mọ̀lẹ́bí làwọn ìṣàpàjúdé ríá àríwò zéè gbẹ́rẹ̀ ìwọlẹ̀ mẹ́pàdé mà ah. ọlọ́run náà bá musa sọ̀rọ̀ ọlọ́run wọ̀ musa èèyàn sì gbé ọ láàádọ́rin ìgbà lórí ọ̀kà ìgbà tí à ń gbọ́ ìyá musa mẹlẹ́bí làwọn rántí àjọ bíi ọlọ́run yóò jẹ́ tó wá pé ìwọ̀n náà ló pè báwọn fún ìbàdáwò Ní Musa ló ń tó gbọ́ ẹ́rẹ́ta àdá. Nímọ̀ rẹ̀ ìwọ̀n náà. Ẹwọ̀n gbà sí káàkùnà. Ìgbà tí ilẹ̀ owó rẹ̀ owó kárùn ún fẹ́ ju owó àti ilé rẹ̀ ilé góòlù máa ní bá àláfúná àbìdá ìrìnlẹ̀ àjà náà bá tún pàṣẹ pé kí ni gbogbo dúkìá rẹ̀ náà kí lè rí lè pàdé lọ. ìyá ọlọ́run ọ̀nà tó ló lè gbà ọlọ́run máa rí àṣìwà ọ̀hún ọlọ́run lè jẹ́ ọgbà ilẹ̀ wá àásùsì ní kí òun àmì lẹ́yìn bá ṣẹ̀kún lọ́wọ́ nítìkún sí yàrá kíyà náà wá mú yí ọkárí ọjọ́ tọ́ọ̀tọ̀ mo sáré pàtàkì àwọn àyè ọmọ jẹ́ ọ̀nà kan náà ويصيب بينكم بأس بين ọlọ́run ní kí apá kan tọ́ ìyá apá kan wò nínú kìtáàrí nípa omi kọ́ọ̀lá sọ́lọ̀lá wà ní ìwọ̀sọ̀lọ́pọ̀ ìṣẹ́ náà wá sọ̀rọ̀ àmọ́ yóò sàlájú nígbà tí ayé ẹ̀ṣọ́ kalẹ̀ wà ní àṣà wà wà ní èyí ṣèrọrùn díẹ̀ tí ọlọ́run jẹ àwọn ìbìrì ní àdípasẹ̀ owó ọlọ́run sálà máa kọ́bùlà ìgbà tí ó sọ́wọ́ àwájú ẹ̀ sọ̀kalẹ̀ ní àwọn oṣù ìwájú ká mo fọ́kọ̀ rẹ wá sọ ọlọ́run àdúgbò rẹ mo ti wá sọ ọ̀rọ̀ wa mùsùlùmí àdéhùn sàálì sọ̀rọ̀ bíi. ألا يجعل بأسهم في بينهم فمن عليها أنا لهم بلاء أنا lóyún ọjọ́ pé ìyà tí jẹ àwọn àjọ òun ara wọn náà ni ó ti wá ọlọ́nà fún náà pé ọlọ́run fún wa mú owó wa ní fún wa tọ́yàwó òfin àdéhùn làwọn rúfà láti kọ́là àmọ́ ìnà aká ìnà tó ìyàwó ọ̀ṣẹ̀lẹ̀ o ọ̀làmúyá kìtà wíìlù harvard ṣùgbọ́n ààrin àgbà mi ìmọ̀lẹ́yìn. ọlọ́ni ó ń sún ní ìyànẹ́lú òye sí ẹ́ẹ̀fà ló sọ ìlúkù ní ààyà àti ìlànà ooru ọrụ ya mo yé wà lọ́lú òye bá a ṣe ń ṣàlàyé ààyè àwọn afúnwọ̀n tó. tó lọ na nìlànà náà ń ṣàlàyé wọn àlẹ́ àlàyé à ń ṣe fún wa lálà fún yàtọ̀ àwọn àwọn ìgbà ronú yálà wọn náà ayọ̀ máa mú ààyè ìbájú tí wọ́n fi lè rẹ̀ wọ́n dúró lé lórí ìbàjẹ́ ọlọ́wọ́ ní sábà bùrí káwọ́ búkà àwọn èèyàn ànábì àwọn ní àmọ̀ sí rírọ̀ àwọn àpò àṣírígù kú ní lámù ọlọ́run ànábì sọ pé lásù àlẹ́ kòkò ní wàkíìlì owó iṣẹ́ tí àwọn ẹgbẹ́ òkè fi o. àyà yìí ọlọ́run ti kó èsì ọ̀rọ̀ padà sí ọ̀kan nínú àwọn àwọn èèyàn sọrọ bàáwí àṣeyàn àká ààyè mẹ́ta ní ìyàn àlọ́ láwọn àwọn àwọn ni ní àwọn ní lábùkù rẹ̀ àwọn làwọn jẹ́rẹ́ obìnrin sọ̀rọ̀ sí lágbáwo oko kan ọ̀mọ̀gbé lágbáwo oko náà ti dágbọ̀ ni àyà na yìí náà ti dàbí. ó ní ọlọ́run lè fi yára ó ní ṣe bí sọ pé wákàtí sábà dì ní ká ọmọ kà. àbẹ́yìn náà kéèyàn àdáni ẹ̀rù nírọ́. ó sọ̀rọ̀ ìlú tí di Ìgbọ́ ẹ̀ náà ha ní kìnnà, ìgbọ́ ẹ̀ náà lọ sí kìnnà.